alhamdulillah wassalatu wassalamu ala rasulillahi wa ba'd èyí tí a fẹ́ ṣe náà ni pé ká pe àkíyèsí gbogbo ẹni tí ó wù láti kópa nínú hajj ọdún yìí nípa wípé eléyìí kò ń ṣe nǹkan tí ó tọ́ àyàfi tí wọ́n bá fún wa ní tí a mọ̀ sí àtẹ̀sírí èyí tí ìjọba Saudi Arabia tí wọ́n máa ń fún gbogbo àwọn tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ hajj ẹni tí wọn bá fún ní àtẹ̀sírí ìyẹn pàmíìtì láti ṣiṣẹ́ hajj tí ó bá wo kóun fẹ́ kópa ní ọ̀nà kan sí kejì ní ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí kan eléyìí ó lè jẹ́ ìnira fún àwọn tó ṣe wípé wọ́n bá fún ní pàmíìtì láti ṣiṣẹ́ hajj torí wípé yóò jẹ́ kí òǹkà àwọn èèyàn tí ó mọ bẹ ní àwọn àyè ìjọsìn kọ̀ọ̀kan kó pọ̀ ju iye tí ìjọba tán ti palẹ́sẹ̀ lọ eléyìí dẹ́ni ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà a máa fa jàǹbá fún àwọn alálàájì a máa fa bí stampede àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí àwọn èèyàn tí wọ́n máa rí lura wọn nígbà míì tí wọ́n máa kọsẹ̀ tó ṣe pé eléyìí ó lè fa kí wọ́n jẹ́ pé ọlọ́run ọba gẹ́gẹ́ bí àwọn ìṣẹ̀lẹ̀ míì tó ti ṣẹlẹ̀ síwájú torí eléyìí ni ìjọba Saudi ni wọ́n fi mú ní òkúnkúndùn wípé gbogbo ẹni tí ó bá ṣiṣẹ́ hajj kò gbọ́dọ̀ jẹ́ pé yóò gba ìyọ̀ǹda láti ọ̀dọ̀ àwọn tá a wo ní àsìkò ànábì muhammad sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n ṣiṣẹ́ ájì tí wọ́n pàdé ní gbogbo àwọn ààyè ìjọsìn wọ̀nyẹn wọn ju nǹkan bíi hundred thousand lé díẹ̀ lọ bóyá bíi one hundred and twenty thousand àbí nǹkan kan ní òǹkà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣiṣẹ́ ájì wọ̀nyí so nísìnyí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ájì tí ìjọba saudi ń fi àyè lẹ̀ fún wọ́n fẹ́ tó nǹkan bíi two million àbí kán lé so bóò ni wọ́n ṣe fẹ́ kéta fún gbogbo àwọn èèyàn yìí eléyìí ó jẹ́ nǹkan tí wọ́n gbé tán ṣe ní responsibility ní ọrùn wọn torí náà kéèyàn máa wọ́ ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ ìkan láti fẹ́ ṣiṣẹ́ áàjì láì ṣe pé wọ́n fún ní permit ìnira ni ó jẹ́ fún àwọn tí wọ́n bá fún ní permit láti ṣiṣẹ́ áàjì so torí náà ká jìnà sí àwọn nǹkan wọ̀nyí ah, ìṣiṣẹ́ áàjì fún ẹni tí ó bá ní agbára àti ṣe ni gẹ́gẹ́ bí ti Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala tó sọ ipe walillahi ala nnasi hijjul bayt man istata'a ilayhi sabila ẹni tí ó bá mọ̀nà àti débẹ̀ so eléyìí dẹ́ ní látara ipe ìkápá láti ṣiṣẹ́ ájì òun náà ni kó ṣe pé ká tẹ̀lé òfin tí àwọn tí wọ́n jẹ́ aláṣẹ tí wọ́n gbé kalẹ̀ ní ọ̀hún ìyẹn ìjọba almamlakatul arabiyyatu as ìjọba wọn tí wọ́n gbé kalẹ̀ èyí tó ṣe pé khadimul aramain asherifin almalik salman bin abdul aziz àti waliyu ahadihi al-amir muhammad bin salman hafidhahumullahu ta'ala tí wọ́n ṣe kò kárí rẹ̀ ẹ jẹ́ kí a bọ̀wọ̀ àwọn aláṣẹ ká tẹ̀lé nǹkan tí wọ́n gbé kalẹ̀ fún àǹfààní titiwa náà ni fún àǹfààní titiwa náà ni ẹni tó wá wá ṣorí kunkun tí wọ́n bá gbá a mú irú èèyàn bẹ́ẹ̀ èyí tí ó ń bẹ ní ìjẹníyà fún òun náà ni kí wọ́n tì í mọ́lé bákan náà kan tún fáìn yẹn ní nǹkan tí ó kéré sí ẹgbẹ̀rún mẹ́wàá ríàlì owó Saudi bákan náà irú èèyàn bẹ́ẹ̀ òun ó tún hànà fún un láti wọ ìlú Saudi ní fún ọdún gbọọrọ so torí náà ẹ jẹ́ ká jìnnà sí àwọn nǹkan wọ̀nyí abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kó fi ṣe kòńgẹ́ àánú rẹ̀ khadim al sharifin al salman bin abdulaziz wa waliyu hadi al-amir bin salman kí ọlọ́wọ̀n ọba كف كونجي يونوري والسلام عليكم ورحمة الله وبركاته